الركن الثاني من أركان الإسلام إقام الصلاة لم يقل عليه الصلاة والسلام الصلاة لماذا؟ حتى تأتي بالصلاة قائمة مستقيمة على الوجه الذي أمر الله سبحانه وتعالى بشروطه وأركانه واجباته ومكملات السنن وتنتفي عنك مبطلات الصلاة eléyìí tí ń jẹ́ ìpín kejì nínú àwọn ìpín àbí òpó kejì nínú àwọn òpó Islam òun ni gbígbé ìrun dúró anábì sọ pé ìrun lásán kò ní àsọ̀láàtù lásán bí kì ṣe pé ó lo gbígbé dúró fún un ìtumọ̀ eléyìí ni pé ìrun tí ọlọ́run ọba àlekèlá ń fẹ́ ká kí ó ní oríṣiríṣi àwọn èròjà àwọn májẹ̀mú bẹ́ẹ̀mẹ̀ tí ó gba wájú rẹ̀ àwọn tí ń ọ̀ràn yẹn bẹ́ẹ̀mẹ̀ àwọn nǹkan míì tó jẹ́ pé iṣẹ́ súnà súnà nábì sallallahu alaihi wasallam ń bẹ nínú òrùn yìí ń sì ń bẹ nínú òrùn yìí àwọn nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe tí ó gbé dúró bí ṣe ń bẹ nínú òrùn yìí ní tí ó tún rẹ̀ ṣe bí ṣe ń bẹ nínú òrùn yìí tí ó bàjẹ́ òun ni túmọ̀ ìkọ́mọ̀tì sọ̀láàtì tá à ń gbọ́n pé gbígbé irun dúró eléyìí ni ojúlówó ti ń jẹ́ ìrun kíkí